míyàn bá tiẹ̀ mú sàbí bú sàbí tí ò tiẹ̀ pọ̀pùlà tiẹ̀ kọ́dá o àti rẹ̀ ó bò ń bẹ̀rùn àwọn èèyàn ní màpá àmọ́ ṣùgbọ́n Abu Hurairah ah, tààrà kọ̀sọ́mọ tí ó kéwú kò lè kéwú láàrin ọjọ́ mẹ́rin ọjọ́ mẹ́ta tí ò ní kéwú lọ́dọ̀ Abu Hurairah àní Abi Hurairah radiyallahu anhu èèyàn wá gbóyà débẹ̀ wọn àwọn ń wòran ọmọ làgbára o ẹ̀yin àfáà ẹ má sùn kílẹ̀ ń wà tí kò mọ̀ bá ṣe bu yín lẹ́fi ń sá ẹ̀fí ń gbórí sá òun ò gbórí sá ọlọ́forí gbá àwọn sàbí ẹ̀yin wá ń gbórí sá nítorí òfútù fẹ́ tẹ èèyàn kan lásán tí ọjà nǹkan kan tí ọjà mọ̀ nǹkan kan àwa ń gbórí sá ẹ̀ gbọ́dọ̀ dákẹ́ ẹ kó fún lókè ẹkọ fún sálẹ̀ ẹkọ fún lẹ́gbẹ̀ẹ́ ẹkọ fún lẹ́gbẹ̀ẹ́ tọ̀hún náà bọ́ ń lọ wájú kọ́ bá yín pàdé bọ́ bá ń bọ̀ lẹ́yìn kọ́ bá yín pàdé ibikíbi ẹ bá ti bá pàdé kí ààyè ọmọ gba iná àtomi kò ní jọ pàdé bẹ́ẹ̀ bó ti yẹ kó rí nìyẹn o bẹ́ẹ̀ bá dákẹ́ báyìí nǹkan bàjẹ́ o ẹ̀yin àfa gbogbo olùkọ́ kan tá à ń wò yìí gbogbo yín sábà dákẹ́ sí bẹ́ẹ̀ ń wò. Suratul Naml aya fifty nine ẹja kàn yẹn ọlọ́run bá sọ pé. ẹnìkan ò lè túmọ̀ rẹ̀ bí kìí ṣe àwọn sálàfù náà wọ́n túmọ̀ ẹ̀ fún Abdullahi ibn Abbas òun ni wa salamun ala ibadihi alladhina istafa ẹ̀rì Abdullahi ibn Abbas ni ashabu Muhammad àwọn sàbí ànábì ni ó istafahum nínú ọlọ́mọ àmà sẹlẹ́kìtì wọn fún ànábì wa Muhammad míyàn bá tiẹ̀ mú sàbí bú sàbí tí àwọn èèyàn ní màpá àmà ṣùgbọ́n Abu Hurairah ah, tààrà kọ̀sọ́mọ́ tí ó kéwú kò lè kéwú láàrin ọjọ́ mẹ́rin ọjọ́ mẹ́ta tí ò ní kéwú lọ́dọ̀ Abu Hurairah àní Abi Hurairah radiyallahu anhu èèyàn wá gbóyà débẹ̀ ohun àwọn ń wòrán ọmọ làgbára o ẹ̀yin àfá ẹ má sùn kí lẹ̀ ń wà tí kọ́ mọ́ bà sí bú yínlẹ̀ fi ń sá ẹ̀ ń gbórí sá òun ò gbórí sá ọlọ́furí gbá àwọn sàábé ẹ̀yin wá ń gbórí sáńtorí òfútù fẹ́ tẹ́ èèyàn kan lásán tí ó já nkankan tí ó já mọ́ nkankan àwọn ń gbórí sá ẹ mọ́lọ dákẹ́ ẹ kó fún lókè ẹ kó fún sálẹ̀ ẹ kó fún lẹ́gbẹ̀ẹ́ ẹ kó fún lẹ́gbẹ̀ẹ́ tọ̀hún náà bọ́ ń lọ wájú kó bá yín pàdé bọ́ bá ń bọ̀ lẹ́yìn kó bá yín pàdé ibikíbi ẹ bá ti bá pàdé kí ààyè ọmọ gba iná àtómi kò ní jọ pàdé bẹ́ẹ̀ bó ti yẹ kó rí nìyẹn o bẹ́ẹ̀ bá dákẹ́ báyìí nǹkan bàjẹ́ o ẹ̀yin àfá gbogbo olùkọ́ kan tá à ń wò yìí gbogbo yín sáwà dákẹ́ sí bẹ́ẹ̀ ń wò àgbàlagbà kan náà lárí tọ́ sọ̀rọ̀ láti ìjọ òun náà ni bàbá ẹjẹ́ àròyìn bàbá wọn ọmọ ń pè wọn bàbá lágbé ni mi ò rí rí mi ò rí bàbá yẹn rí mi ò sì délé wọn rí mi ò sì mọ́lé wọn ṣùgbọ́n mo gbọ́ dáadáa ń pa bàbá wọn ìtọ́ wá ṣe ìjà mọ̀ pé yẹ́s bàbá dáadáa ni ọ ẹ̀yin bàbá yòókù ń bolẹ̀ yẹn wá wà tẹ́ ń wòran kílẹ̀ ń wá ẹ ti dàgbà àwọn ọmọ kéékèèké lọ́yẹ ká máa pàwọn wá kíní kan káàkiri láyé ṣé bẹ́ẹ̀ sì máa wòran bàbá alágbé ní ọlọ́wọ́n bá kíyèsí yẹn o ọlọ́wọ́n bá dáàbò rẹ̀ bù wọ́n jẹ́ kí wọ́n pẹ́ sí dáadáa lórí dáadáa lórí sunna nabi wa Muhammad sallallahu alaihi ẹ̀ẹ́n àárí kan bá dàn àti ìrì níbòmí o bọ́ bá wà ìwọ náà gbé jáde kárí ọ lágbàlagbà ń bolẹ̀ wà ọmọ ike ń dẹ̀sìn rúmọ yín lọ́wọ́ lójú ayé yín ẹ̀sìn wòran ẹ wá jẹ́ kí nǹkan máa bàjẹ́ báyìí ọlọ́run obìnrin lè rẹ̀ o wàláyé ọlọ́run obìnrin lè rẹ̀ Imam wa eh, Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu عنهما وني وسلام على عباده الذين اصطفى وني اصحاب محمد اصطفاهم وني àwọn sahabi annabi lọ́lọ́run ròyìn bẹ̀ wọ́n gbogbo wọn pátápátá ni lọ́run ròyìn اصطفاهم لنبيه اصطفاهم لنبيه